ẹ̀ṣẹ̀ ni mí mo rí dáríjì nípasẹ̀ Jésù mo rí àánú gbà. ẹlẹ́ṣẹ̀ ni mí mo rí dáríjì nípasẹ̀ Jésù mo rí àánú ẹlẹ́ṣẹ̀ ni mí o. ẹlẹ́ṣẹ̀ ni mí mo rí dáríjì nípasẹ̀ Jésù mo rí àánú gbà. ọkùnrin kan wà olórí ẹ̀sìn Símónì ló ń jẹ́ ó bẹ Jésù pé kó wọlé rẹ̀ láti bá jẹun orí àánú gba ẹlẹ́ṣẹ̀ wò. ẹlẹ́ṣẹ̀ ni mí orí àánú gba nípasẹ̀ Jésù mo rí àánú gbà ẹlẹ́ṣẹ̀ ni mí mo rí dáríjì nípasẹ̀ Jésù mo rí àánú gbà. obìnrin ẹlẹ́ṣẹ̀ lágbègbè ibẹ̀ kọ́ wọlé wá. jésì ó sọkún ó fi orí rẹ̀ nu jésù lẹ́sẹ̀ ó fòróró sí i mo rí dáríjì nípasẹ̀ jésì mo rí àánú gbà mo rí dáríjì ẹlẹ́ṣẹ̀ ni mí. ẹlẹ́ṣẹ̀ ni mí mo rí dáríjì nípasẹ̀ Jésù mo rí àánú gbà ẹlẹ́ṣẹ̀ ni mí mo rí dáríjì nípasẹ̀ Jésù mo rí àánú gbà ẹlẹ́ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ ni mí. mo rí àánú gbà. mo rí àríjì. nípasẹ̀ jésù. nípasẹ̀ jésù. mo rí àánú gbà. nípasẹ̀ Jésù wọ́n rí a.